gbara rẹ̀ lẹ̀ tí ó lè fọmọ gbara rẹ̀ lẹ̀ àfẹ́mbà pàdé allah subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀kàtọ̀mọ́kùn bí ẹbọ lọ́n sọ́àmbí ẹbọ o tàbí ọ̀kàtọ̀mọ́kùn bí wa mọ̀nàfíkì sọ́àmbí wa mọ̀nàfíkì o wọ́lájàkùn oṣù rẹ̀ a jẹ́ àmú ọ̀gá kan ló ná mẹ́jẹ́ agbábẹ̀dọ̀tà wọlọ́mọba jẹ́ àtán sórí ìyọnú rẹ̀ ni la hawla wala intan kọ̀kan wá fi ilẹ̀ ta fi wá gbọ́rọ̀ lọ́wọ́ ọba ọlọ́run bá ní gbọ́jú bá sí ń fẹ́ lọ o má jẹ́ kí ṣàìtàn má jẹ́ ọ̀dá yúnífọ́ọ̀mù sọ̀rún ẹnì kọ̀ọ̀kan wá o má jẹ́ agbaṣẹ́ wájú rẹ̀ síjú àánú rẹ̀ wá o má jẹ́ kí ó fi ara ẹnì kọ̀ọ̀kan wá sí gáràjì la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ní ìjẹ́ one ìjẹ́ twenty one days eh? kan ṣe ìjẹ́ twenty one days náà ni ìjẹ́ ìdókòlẹ̀ sí hospital náà ìjẹ́ twenty one days ìjọ kẹ̀yìnlógún ìjẹ́ jìlélógún barakallahu fikum ìjọ kẹ̀yìnlógún ọ̀dà ọ̀dà ala kulli hal a sì àdéhùn pé insha Allah rahman ọlọ́njogún ọ̀sútù fún àwọn mùsùlùmí afẹ́sì aláwọ̀sídì ó sì èsì rọrùn bákan náà ní ìjẹjọ tẹ́nìkan bá sọ pé mi máa tún jókòó báyìí lénìí wà láyìn ó jiyàn alhamdulillah kọ́ra mú àmú pé bàbá ẹ̀rú bàbá nígbà tí gbọ́n pé ẹ̀sà máa ṣe tàwùsí rọ níta kú máa sọ níwájọ náà ni wípé a máa bá lọ nǹkan náà fìlú múrì bákìyà bẹ́lẹ̀ a sì a sì fààyè ìbéèrè lẹ̀ in tó sì jẹ́ tọ́píìkì tẹ̀síìrù òní ni àsìkò oorun àsùnbà nígbò lọ bẹ̀rẹ̀ nígbò lọ parí bóò la ṣe é mà kó ti wọlé bóò la ṣe é mà kó ti bóòde wàdí lákìn kọ́bílà dá inú wájú pípọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó ṣe wá lọ́mọ ẹ̀yà ó sì pa gbogbo apọ̀ pẹ̀lẹ́ sí ìntàn náà tá náà nìyẹn à ń fi àsìkò yìí kí afáwà Mas'udi àlejò wa ni wọ́n bí báyìí afẹ́ èsì ìṣe Yorùbá tabakman yíbò asọ́ bá tún ní àdàmàdì kíní ni wọ́n àtúngbà so ìwọ̀n mọ̀ ìyáṣẹ́ ń kéwú wọ́n wá bẹ́ àwọ́ fúngbà díẹ̀ ni kálọ̀ sọ̀sára kó dé wọ́n láti yọrí afá ń ṣe geology lọ ní Zaria ọlọ́njẹ́ wọ́n láti yọrí la hawla wala quwwata illa billah ayé ìpayà afá kọlọmbà ní sọ́dí fọkànbalẹ̀ ayé fọkànbalẹ̀ wọn má jẹ́ kí ìpayà òdíbẹ̀ láìláì la hawla wala quwwata illa billah na'am fa mawdu tafsirna al-yawm waqtu salati as-subh àsìkò wo ni ìrun o ló ṣe kí o o lọ wọlé àsìkò wo ló sì bóde àsìkò lànà bíi máa sallallahu alaihi wasallam tàbá wá lásìkò lànà bí máa kí a kò wá sínú ṣubú àbáhùn nítorí pé kò so ntọ́ láyé tí Allah subhanahu wa ta'ala dákọ́ mọ́ máa sùn lẹ́yìn òun nìkan inna Allah azza wa jalla la yanamu wa la yanbaghi lahu an yanam nafiyu nafiyu alwuqu ma'a nafiyu sifa kì papọ̀ báwọn àyàfi lórí èèmà ما علمناه الشعر ما ينبغي له وما ينبغي له صلوات الله وسلامه عليه asukura anabi ma ń ki awa ni ti ma ki ju n ta sọ nu tẹbẹrẹ asukura anabi ma ki kò sí pé àtàrà bí ọ̀padà ki kọ́dà ó ké ntọ́fẹ̀ bọ́ bí irú déédéé aago méjì àbọ̀ sí ẹ̀rí wà lórí ẹ̀ bákan náà táìmù tá a wà yìí ń yóò da sẹpẹsọpẹ ká máa mú bá àbámú láti asiri ẹ láti zuhur tí jibril kọ́kọ́ wákẹ́ sọ sẹ́lẹ̀m kàmá jábìn hadith ibn abbas wàlá hadith mahor fi sunan tá a sàlàyé síwájú wà fil musnad ma ahmed ṣùgbọ́n ní ìsìn ká gbé láti bí subuh anabi sallallahu alayhi wa sallam ṣáájú ìgbà tí máa ń kírun hadith kan wá. أخرج ابن خزيمة في صحيح من حديث ابن مسعود رضي الله عنه أرضاه هل هذا الحديث صح عن الرسول صلى الله عليه مرفوعا أو موقوفا على عبد الله حديثي سنبي وي أبي موقوفني ني lọ́tọ́ pé abdullahi ló sọ pẹ̀lú tó gbọ́yé lọ́dọ̀ sàlám tí wọ́n bá ní ó ń lọ̀rọ̀ tí sọ̀hábíyù kan sọ nàám tá a bá wá ó lè pín méjì ó lè ṣeéṣe kí ọ máa jẹ́ pọ́rọ̀ ànábì rún ń bẹ̀ tó bá ti jẹ́ pé ń tọ́ lọ́mọ tí ẹnu ẹnìkan ọ̀gbà nù wa ni títí ń lọ́mọ bí ọ̀rọ̀ rẹ́ìbù àgbà ọgbọ̀ lọ́tọ̀dọ̀ sàṣálàm ni ó ní alfajiru fajiran alfajiru tí wọ́n bá ní fajiru fajiru yọ alfajari yọ méjì ni. fájìrù kan bẹ tọ́jẹ́ pé yòhílù tọ̀ámà wáyò harimu sọ̀láta kéèyàn máa jẹun lọ́nù rẹ̀ halali ni ṣùgbọ́n béèyàn bá lóhùn kásùbà ń táìmù ń ní kọ́ fún ṣe tó wí fájìrù àkọ́kọ́ ó ní fájìrù tọ́jẹ́ wípé kéèyàn ò kírun lásìkò tó bá yọ yìí kọ̀ lásán bá bọ̀ tí bá ń jẹun pọ́ùn fẹ́ gba ààwẹ̀ ó sì lẹ́tọ̀ àti máa jẹun long time yẹn fájìrù kejì ó ní fájìrù tó jẹ́ pé yuharrimu ta'ama wa yuhillu salah kéèyàn ó jẹun ní táìmù ẹ̀ ọ̀dára mú fẹ́ tó fẹ́ gbáwẹ̀ kó sì wà á máa kírun táìmù lónírun ṣùgbọ́n dìísù yìí mawquf Abdullahi lakin akhrajahu الإمام الحاكم في المستدرك من حديث جابر بن عبد الله تسوى جشيد فديثه وصاع هذا مرفوعا عن رسول الله صلى الله عليه وسلم قال الفجر فجران فأما الذي يكون كذنب السرحان سام السرحان ها إيكوكو ولا بانكو نكيني بكسر الصين سرحان أمس سان سوى فجر مجيني fájìrù kan bẹ tọ́jẹ́ wípé òun tẹ́ fi máa dàmà òun máa gùn kazanabi asirihan gẹ́gẹ́ bí irú ìkookò tí ó sá lọ dòó báyìí àìsí sàlàyé fún wa wípé ní wọ́sítò sàmà nírọ̀dọ̀ sàmà á rí ilẹ̀ mímá má bọ̀ wáìtì kan yóò jáde ń bẹ̀ ṣùgbọ́n wáìtì kò ní mú bù kí ni ó mú o yóò mú rò báyìí ṣùgbọ́n akànpè white ni láúnù rẹ̀ ó tún fẹ́ẹ̀ súnmọ́ bíi blue eléyìí ni fájírù tí ó kọ́kọ́ yọ ó ń sọlọ́n wa ni hmm. la yuhillu sọ̀láta kọ̀sọ̀ àsùnbáàdẹ̀ tọ̀tọ́ bá ti yọ o wàlá yuharrimu tọ̀ámà kò sì pẹ́ ń fẹ́ gbáwẹ̀ ọmọ jẹun mọ́ wa amma alladhi yadhhabu fil ufuqi yadhhabu mustaqilan fil ufuqi fa innahu yuhillu salata wa yuharrimu at-ta'am ṣùgbọ́n tó jẹ́ pé ńgbà tó ń bá padà jáde ní dòdò sánmà yìí yọ wà lẹ́lẹ́gbẹ̀ẹ́ báyìí ni wáyé tí tí ẹ̀ wà ní lábáwọn bayadun sọ́ẹ̀ fil ufuq ṣùgbọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ báyìí ni ọ wà yọ máa fẹ̀sí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àti gbọ́ fájírù ìntà lógún bí irú àti gbọ́ fájírù ìntà ní yọ máa fẹ̀lẹ́gbẹ̀ kí ni wá mọ́ sábà wà wọn nù táìmù a nídìí àbá nídìí yìí kam yakunu bayna hadha wa dhaka لعلي يسوقكم إلى ما خرج من بخاري ومسلمهما واللفظ من بخاري قال حدثنا عمرو ابن عاصم قال حدثنا همام قال حدثنا قتادة قال إني سألت أنس بن مالك رضي الله تعالى أرضاه قتادة إن كولد أنس بن مالك أنس بن مالك واني أنس صلى الله عليه وسلم ajẹsàárì bẹ́ẹ̀ sàsálàmù rìn jọ kan ṣùgbọ́n gbà tí anásù ń sọ̀rọ̀ yìí ẹn tó sọ gangan ni wípé zaid ibn thabit lọ sọ fóun wípé òun bá sàsálàmù àwọn jọ jẹsàárì papọ̀ anásù nínú rìwáyà mi ní ń tọjọ àwọn afáǹgbàtì àtúmọ̀ rẹ̀ ń bi zaidu táìmù wá nígbà tẹ́ ẹ jẹ sàárì tán tẹ́ ẹ yọwọ́ pò mí sàárì sígbà tí ẹ lọ rè kásùbà àwọn apá kan sọnù àwọn àfa wípé no kọ̀tádà ní bí anásù léèrè anásù wá kó papọ̀ bá ń pè à ń ti bẹ láàrin ìgbà tá a jẹ sàárì tán sígbà tí fajiru yọ pé ká má jẹ kíní má kọ́dúrú máa yàkọ̀ rọ́jùl khamsina àyà táìmù tí ọmọ nìyẹn lè fi ka fifty ayas àìsàn bọ́ náà ṣùgbọ́n ìwáyà kan wà ń bẹnu sunan anabi sọ̀sọ́ra ń pè anas ń jọ kan lóru ìwáyà láwọ̀ àfi túmọ̀ nta ń bábọ̀ wípé yá anas at'imni bi shay fa inni asum bá ń wá nǹkan tí ń hẹ́ sí sáré mo fẹ́ gbáwẹ̀ olùbá lọ tamar ma'alma tamar níbẹ̀ àbí wàá ní ud'u li rajulan yusharikuni bá ń pẹ nìkan náà wà bèrè lọ́nà brothers pé tá ń fẹ́ gbàwẹ̀ o kọ́ abẹ́ mànà bí jẹsàárì kájọ jẹsàárì papọ̀ la ilaha illallah salawatullahi wa salamu alayhi salawatullahi wa salamu alayhi jama'a tí wọ́n bá pèyàn ní alùsùnà wal jama'a òun lẹ́ntì ń bẹ̀lẹ́ ìwọ̀ntúnwọ̀nsì lórí ọ̀rọ̀ àpọ́nlé àwọn kan tí wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti fọ ọgbà lórí ọ̀rọ̀ àpọ́nlé àwọn kan tún ṣe kí ni o wọ́n tún dá látẹ̀ẹ́wọ̀ bákan náà lórí kátúpáyàn lè náà àwọn kan gbà pẹ̀lẹ́ ń sódì àwọn kan tún gbà sí ààbọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ pátá ń bẹ lára Ànábì sallallahu alaihi wasallam àfa kèésì aramu káfọ ọbọ ọmọ lẹkẹ rẹ jẹun kí wọn jọ jẹun papọ̀ òde kan pàápọ ni kọndíṣàn ti ẹ bẹ́ẹ̀ ni àjọlọ látàárọ̀ náà ni kọdíyà ẹsìn náà lálá ń bá káàkiri ní bá sàgbọn jẹdé ṣíṣe ìtọrọ mọ fáfá fà nígbà tí iṣẹ́ ò bá o sì mọ̀ pé ibi jọ ń pa wá náà ni iṣẹ́ ò bá pè gbà náà pè bismillah nígbà tí ìpá wà lé káwọn àgbẹ̀ bá yára ilé ọ̀dà abẹ́ sísì ò bá fi wá pọn ọ̀lẹ́ báwọn kè wá ṣe pọ́ máa fi òkèlè ti ẹran sọ́dọ̀ ara rẹ̀ pé àkè ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ kú sẹ́gbẹ́ ẹ̀yìn kan kòkòrò yín sọ̀rọ̀ ọ ti dìbìlì yín gímọ̀ kọ lọ́rọ̀ nú ṣé òkòkú lè sọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ tí ó sì bò ń jẹ náà bẹ́ ń kalẹ̀ هذا yankusuna bákan náà káàfẹ́ ni ọmọ àbọ̀ kó gbé nǹkan lọ́wọ́ kálọ̀rì ìgbà lọ́wọ́ rẹ̀ ìwà ìhtìrọ́mù tó mọ̀ ga pọ̀ mọ̀ ní o àyàfi tó bá jẹ́ wò lè bá yàn gbà náà tọ́jà kí ni o ní wò lè bá yàn gbà sí wa. òun gbọ́ yẹn tiẹ̀ pé gbogbo ní táfà bá ti mú lọ kábà àgbà afá wa ń fẹ́lẹ́ àlọ́ wọ́n ń bọ̀ láti títì náà à ń pé àkúlára ìkan nígbà bá ń wí fúnra wa pé ẹdí á máa ṣe ń tọ́lọ̀ ń fẹ́ ibẹ̀ lórí eré wà abákanṣe òní lẹ́kọ̀ọ́ ó ti bá débi pé mùrìdí ní tẹ́bẹ́ẹ̀dì gbogbo nǹkan ní ẹ̀ ń ṣe fún ìkan wá kàn rò ó sàn pé tí ẹ bá ti kó àwọn èèyàn bóde tẹ́ẹ̀bà tètè wà sọ solúsàn fún inú lé ní ọwà tẹ́lẹ̀ ẹ̀kún ọbọ́ sí faranda tẹ́ẹ̀bà tètè sọ solúsàn fún pé faranda tẹ́ wà yìí ẹ̀ẹ́kan dùn bí ọláwọn ẹ̀kọ́ kan tẹ́ gbà kẹ́ẹ̀tún tó lè múfà níǹtì o wà láwọn fún àmọ́yìn lọ. òun wá ń bẹ́nu tẹ́lẹ̀ ìpíà báwo yẹn bá tiẹ̀ ń tẹ́bẹ̀ tiẹ̀ ń ṣe nǹkan jẹ́mi ní ọ̀tún ni ti èmi ó ṣe sí bàbá bóyá ní nkàlẹ́ àwọn ẹni ọlọ́run tí bàbá náà fi mókè báyìí yóò lè jẹ́mi ni yóò tọ̀ iṣẹ́ ò bá fẹ́ lọ́tọ̀ òun náà ní àsì máa gbé àgìlọ́ sáà ní tẹ́lẹ̀ bàbá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ó ti tébi tó yẹ kó ti padà kọ padà ṣé ò sáà ń wẹ́yìn lẹ́kọ̀ọ́ kan ní sẹ́wọ́ sí ọ sátún gbé àgìlọ́ náà lọ náà ni ah, kí ni ah, ojú bàbá koro ṣé wọ́n ti kún ọbọ̀ fàràǹdà wọ́n ṣe kí ni o wọ́n bá fóònù àwọn lọ òun kà sí dímọ̀ pé a ah, kí n tó ṣe ń tẹ́lòmí ò sí fún bàbá rí bóyá mi ó tún gbàbẹ̀ di kí ni o ṣe àkókò ń dáwọn ìyàwó wájọ bí ọ̀sẹ̀ méjì táàní tí ìfọwọ́ kàn wọ́n tí wọ́n kọ lu ọ̀dọ̀ yín náà kó tó padà wọn padà lé níta fi lè fara láti ṣeré yìí náà wọ́n ká lè ṣeré yìí náà fún yín náà lẹ́mìí pé àfi wá kí ni o àfi wá lùbàríkà amsa sálàmù wa ni tààlà ọ̀rọ̀ kásàmù ilé jìnnà tó dúbi tá lọ jìnnà ẹni ìbádé tàlọ́ wá Zayd ibn Thabit lọ́dọ̀ tán ọ̀dọ́ ó lọ́tà sàrán wá jọ wá jẹun sàárì ń papọ̀ tá a bá múri wàyà ìwá a lè wí pé anasu gan ń béèrè lọ́wọ́ Zaidu padà pé kí ni ń bẹ láàrin ìgbà tí ẹjọ́ jọ sàrì tàn dọ́ báyìí wọ́n sọ sígbà báyìí kọ̀tádà náà ń béèrè lọ́wọ́ Anas Anas wọ́n sàlẹ̀ fún kọ̀tádà gẹ́gẹ́ bí Zaidu náà ṣe sàlẹ̀ fún kíni o Anas ọwọ́ ni kọ́dùrù khamsina aya déédéé tí a fi lè ka aya fifty bí ibo jama'a ẹ kàn wo aago tí ń fi kéwù yìí tán á wà kọ́ dàrọ́ rẹ̀ ó lè mọ́tò àyà fifty o ẹ̀gbọ́n tẹ̀fsíìrù làwà á wà kọ́ dàrọ́ táìmù tá a lè rí pẹ̀lú kíníhùn. أعوذ بالله من الشيطان الرجيم ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير ويعبدون من دون الله ما لم ينزل به سلطانا وما ليس لهم به علم وما للظالمين من نصير وإذا تتلى عليهم آياتنا بينات تعرف في وجوه الذين كفروا المنكر يكادون يسرون بالذين يتلون عليهم آياتنا قل أفأنبئكم بشر من ذلكم ۖ النار وعدها الله الذين كفروا وبئس المصير يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب نعم كني ديري دمو في كيو ها three three minutes ẹ wá ní three ń ká wá fi gbé wá sí ẹ ẹ ẹ in tó lè tó àyà mélòó lásìkà ẹ àyà bí mẹ́rin mẹ́rin ká wá mú mẹ́rin mẹ́rin bá lọ́nà mélòó tá fifty ọ̀nà méjìlá times three minutes alhamdulillah bẹ́ẹ̀nà thirty minutes sí thirty five sí thirty six forty ọ̀nà lọ́wọ́. واضح نعم بين هذا وذاك نعم النبي صلى الله عليه وسلم bóò ní ṣe wá máa kí ṣubú táwọn ní sì máa kí ibi tá a wá ń lọ gan ibi iṣẹ́ wá wá rèé àkọ́kọ́ جاء في صحيحين من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضاها قالت كنا النساء المؤمنات كنا نساء المؤمنات يشهدن مع رسول الله صلى الله عليه وسلم الصبح متلفعات بمروطهن ثم ينقلبن إلى بيوتهن حين يقضين الصلاة لا يعرفهن أحد من الغلس لا يعرفن أحد من الغلس هذا حديث أم المؤمنين وجاء في صحيحين من حديث أبي برزة الأسلمي رضي الله عنه حديث حديث طويل وقال وينتفل أي النبي صلى الله عليه وسلم بعد صلاة الغداء لا يعرف الرجل حين استغفر حين يعرف الرجل جليسه حين يعرف من الرجل جليسه حديث نتي بري وكان يقرأ بين الستين إلى المئة هذا حديث من؟ أبي برزة الأسلم وجاء أيضا في الصيد من مسلم رحمه من حديث جابر بن عبد الله رضي الله تعالى عنهما وأرضاهما قال والصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بغلس والصبح كان النبي صلى الله عليه وسلم يصليها بغلس هذا حديث من حديث جابر وجاء في الصحيح أيضا من حديث أبي موسى الأشعري رضي الله تعالى عنه وأرضاه رضي الله تعالى عنه وأرضاه فأقام لفجر حين انشق لفجر حديث طويل فأقام لفجر حين انشق لفجر وكان الناس والناس لا يكاد يعرف بعضهم بعضا فأقام الفجر حين انشق الفجر والناس لا يكاد يعرف بعضهم بعضا وهذا حديث من؟ حديث أبي موسى الأشعري وجاء في المسند إن محمد وفي من الترمذي وفي من النسائي وعند ابن ماجه وعند أبي داود من حديث رافع ابن خديج رضي الله تعالى عن أرضاه ماذا قال قال رسول الله صلى الله عليه وسلم أسفروا وفي رواية أسبحوا بالصبح فإنه أكثر للأجر وفي رواية فإنه أكثر لحجوركم إبيا ونو hadithi àkọ́kọ́ tìyàwó aisha ọ̀sẹ̀ àsálà máa ń kí ṣubú yìí ojú kàtúnù ẹni gbogbo ń dáfẹ́ kó papọ̀ ní hadithi ni o wa asukukum aidan ila sahih bukhari rahmatullahi min hadith abdullah bin mas'ud radiyallahu ta'ala anhu wa arda قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم صلى صلاة في غير وقتها غير ذلك اليوم ما ذلك اليوم وما تلكم الصلاة hadithi àkọ́kọ́ ìyàwó aisha ní asàsálàm ẹ sì wo kúnnà nìsa àwọn obìnrin kúnnà nìsáwù àwọn obìnrin láyé oúnṣe ọlọ́run sọ́lọ́rọ̀ asàlám yẹ̀ṣẹ̀ hadina masàsálàm àṣọ́bọ̀ wọ́n máa wá masalasi lásùnbà o wọ́n wà kí asùnbà lẹ́yìn masàsálàm mutalafiatin bí mùrútù iná lẹ́ni tó jẹ́ wípé mùrútù jábù mírtù nìyẹn bí kẹsìrì mím aṣọ kan ni tí wọ́n hùn láti bí tí wọ́n fòwú ṣe lẹ́ni tó jẹ́ pé wọ́n mú aṣọ mùrútù wọn ká sọ pé bóyá bí ìborùn ńlá wọ́n dàbò orí kan lè tí wọ́n sì bójú wọn ìtumọ̀ mùtàláfíà nìyẹn kí ló tàbí túbẹ̀ àmbọ́ o mutalafiati bimurutihinna wọn ma sọ wọn dàbọ ojú wọn báyìí. wàyànkọlíbùnà hìnà yàkùdínà sọlá tí a bá wá kírun tẹ́lẹ̀ yàn sàlám wọn máa sẹ́rí padà lọ́ọ́lé láàyè àrífùhùnà ahadun minal ghalas kọ́dà ẹnìkan kéèdá wọn mà níbi òkun tí ó sì tún kù lẹ́yìn ìgbà fájírù tó yọ tánàbí sì tuntun kírun tán òkun tó tún sẹ́kù sisama ɛna ka kɔɔ ne da wo obìnrin yẹn ma ṣubú adé tọ́ba jẹ́ pé okùn tó ń bẹ́ ń sánmà kèé ṣe fi dẹ́nìkan mà kí lọ wá ní ìdí wípé wọ́n máa ń jáde wá lẹ́yìn tí ẹ̀ dà nǹkan bójú ojú kejì la ya'rifuhunna ahadun min al-ghalas ṣé n tí ọ̀dá àwọn èèyàn ọ̀dá wọn mà ni wípé ooru lànà bí kásùn bá wọn kí ni tí ó jẹ máa ń náà kù nínú àdìsí ìyàwó Aisha káwa ra mú àdìsí kàfi kọ́ káwa lọ sínú àdìsí àbí barza àbí barza al-aslami àbí mẹ́rin àbí baruzata al-aslami ó ní ẹsì wo alayhi salam yantafil yìí máa kú ò lásùnbà ìbárí sọ̀rọ̀ àtìlẹ̀ ìbárí sọ̀rọ̀ ọ̀dà tó bá kírò àsùbátà ànàbí ó kú ò mọ́sálásí hina ya'rifu ar-rajul jalisahu ní táìmù tánibí sì máa parí ìrù táìmù téèyàn máa dojú ẹni tí wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn mà lórí ìrun ni ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tá jọ kírun táìmù tá sì kí ni o tá a dẹ ojú ẹ mọ̀ ah láìlẹ wàlá ìsìlámù lọ́nà. hadithi ìyàwó Aisha ìyá ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin àkọ́kọ́ náà sí àwọn èèyàn dáwọn obìnrin yìí mọ̀ àbí wọ́n máa dá wọn mọ̀ wọ́n á máa dá wọn mọ̀ wọ́n èsì dá wọn mọ̀ àwọn obìnrin kan ń bẹ táwọn èèyàn kan ti há sórí táìmù tí ọ̀rọ̀ ìjábò ètí ìṣẹ̀lẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé mi náà mọ ra mọ́ kó tó di pé àfẹ́ ẹlẹ́ran padà ha àǹkàtà wà ẹ́ àwọn tá a jọ sáàfù mọ́ dá mà iṣẹ́ tó jọ pé mi àti sista Balkisu pọ̀ rí àjọ ń kọ́ mọ́ sùkúù kankan náà nọba tó rí lọ́jà lẹ́yìn ìgbà tó ti di ẹlẹ́yà tó ti gbójú ah sista Balkisu rè sálẹ́kùn ah, sáré o sista Balkis nínú ìjábọ̀ àbí náà ni èmi náà ni ah, Abu Sulaiman irú ẹni bẹ́ẹ̀ béèyàn bá rí lọ́ọ̀kan pẹ̀lú ṣẹ́kìlù téèyàn ti dámà èèyàn máa béèyàn ò ní mà ṣùgbọ́n só dífíkọ́ọ̀tì fún yàn láti mọ irú ẹni bẹ́ẹ̀ ní táìmù òdàjí àbí ó dífíkọ́ọ̀tì hadithu àbí barzata ẹ̀gbọ́n tó wí ni ìyá wa ń sọ pé wọ́n jáde mọ́sálásí ó ń sọ̀rọ̀ bójú tẹ́ ẹ bá ń wò wọ́n lọ́ọ̀kan hukumu rẹ̀ mọ́ yàtọ̀ sẹ́ńtì ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ yẹn tá a bá la rí nàrẹ́ ti gbẹlẹ́gbẹ̀ hàn téèyàn sì dá ma ẹ wo súnsúnmọ́ rẹ ni ìjẹ́ yìí ò dìtà mí ìpínlẹ̀ tí ma tí wo sì jọ sọ́pọ̀ nípa kankan náà ìtí ẹ sì jọ ń sọ wàláhì kankan náà ní darí padà sí minal ghalas kí wàá ní jẹ́ ghalas ìdàlá àárọ̀ kí sì ní jẹ́ ghabas àti ghabas ghalas ó ìmọ̀lẹ̀ tọ́wọ́ ajá wípé ẹ̀ na fájírù nísìn tọ́ba yọ nísìn fájírù yọ nísìn níbi six thirty nine six forty five thirty nine five forty gbàpẹ̀rẹ̀ ṣe láti five forty un tí èdè five forty five five forty five fifty five fifty five six six oh five six ten ntí ń kùn sánmà nínú òòkùn ó là ń pè ní o kínníkínní o rollers torí wípé ìmọ̀lẹ̀ ti yí mọ́nú ẹ̀ e. òòkùn tí ń lọ tí ìmọ̀lẹ̀ ń bóde lára ẹ̀ e. ntí ń kùn nú òòkùn yẹn ò ní rollers tó bá ti di ìgbà tó òrùn bá fẹ́ wọ̀ ntí ń bọ̀ tó kù nínú ìmọ̀lẹ̀ tó fẹ́ lọ rè rámánú òòkùn tó fẹ́ yọ ní alẹ́ ó là ń pè ní rollers. هذا ضد ذاك هذا ضد ذاك أو ضد ذاكم النبي صلى الله عليه وسلم طبا وافك يا سبا اواما وما نبي ارى ابي برزتا اني وكان يقرا ستين المئة آية النبي سيما كان فجر ستي آية ẹ máa gbọ́ tí sọ láàrin sixty sí hundred sitina ìlà mia jamaa tí wọ́n bá wí bá nú èdè lárúbáwá sétúmọ̀ ni wípé ànàbí èsì ìkàjú láàrin sixty sí hundred onímọ̀ọ́kà àbí ń tá a gbọ́yé ni a máa ka sí kéèkà dín ṣùgbọ́n ó lè lé lọ́ndrẹ́dì àbí ń ta àgbọ́yé ń bẹ̀ ni pé ìjọ ọba kẹjú kírun ìní máa ka sí ti àyà ìjọ tí ọba kí kẹjú kírun ọ̀ndẹ́dì ní ọkà. naam naam walqawlu qawlu al-akhir barakallahu fika abdallah àwọn ní usulu wa kan yakraw bayna sittin ila madha jama'a ẹwà mádìífì náà ẹ̀dìkọ́ ẹjẹ́ àpàṣẹ inú àdìífì jábìrì Abdullahi tí ma Muslim gbá wa anabi sallallahu alayhi wa sallama wa subu asuba kana nabi sallallahu ha bi ghalasin okun ti ikú nígbà tí fajiru bá yọ tẹ́lẹ̀ anabi fi kí kèsì balẹ̀ bá mọ́. wáàdí àdìsí náà kò yàtọ̀ sí àdìsí àbí Musa wípé fa àkọ́ọ̀mọ̀lì fajirọ̀ anabi wa máa kíkiri ọkọ̀rẹ́ fún wa o irun àṣùbà hìnà ṣàkùlì fajiri ojú ẹsẹ̀ tí fajiru bá ti là bàbá yìí lànàbí ọya ẹgbẹ́ kọ̀ ọ̀ma kọ́dà wà nọ́ọ̀sù láàyè káàdù yá àrífò báàdù ń bá a dọ́ ní táìmù tó jẹ́ pé ó dífíkọ́ọ̀tì káwọn èèyàn gan dára wọn mà ṣe bíbẹ̀rẹ̀ ẹ̀rùn lòún sọ pé ṣèparí ẹ̀gbọ́n tó wí ni fa àkọ́ọ̀mọ̀lì fajiri ọ̀ya yọ bá bẹ̀rẹ̀ fájú hínà hínà ń ṣak tí a bá ní ìṣakù kí nǹkan fọ́ tẹ́yìn ìṣakù tó lè bẹ́yìí dọ̀ tẹ́yìn bá ṣe báyìí tó crash àbí kí lè máa pè ṣe crash intention náà náà ìṣakù ìṣakù hínà ìṣakù alifájú. Oh. انشقاق القمر tí wọ́n bá ní nǹkan nǹkan nǹkan pín báyìí kọ́kọ́ jẹ̀máà látijọ́ tí alọ́sọ̀tà ti fi fájírù ṣe ẹ̀ẹ́kọ́mọ́rù ṣe ayé àfẹ́sọ̀sálàm àti mọ́rùjíza ọ̀gangan bí tó ti tó ń bò pín méjì tó dé padà wọn ọ̀gángan bẹ̀ ń bẹ́ ń bẹ́ dòní asaru bí ìgbà tí wọ́n ti pín bọ́ọ̀lù méjì àbọ̀nbí ìtàn tó sì mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèbò tí wọ́n lọ nú ṣùpà tó mú àgbà sílámù ṣùgbọ́n bí tá ń bọ̀ ní wípé àhàdífù tá ń rí ansàsálàm kí àṣùbá ní kíni o ní hinanṣakọ̀ من شق الفجر عند فجر باتري àti wọ́n gbogbo àhàdíìsì nígbàtà gbòjú òkè labatúrà díìsì nù súnan àwọn mẹ́rẹ̀ nígbà wa Imam Ahmadu náà tó gbà wa ah, àà hadha min hadithi Rafi ibn Khudayj ansan sọ pé asfiru wallahi àdíìsì yẹn fẹsẹ̀ múlẹ̀ asfiru bis subuh tí wọ́n bá ní isfaru ó ní kí tí wọ́n bá ní imra'atun sáfírọ̀ obìnrin tí ọba bojúnu tí ń fi fèsì rẹ̀ ṣe gift imra'atun sáfírọ̀tun tí wọ́n bá ní asfiru bi subu ṣé túmọ̀ rẹ̀ ni pé ẹjẹ́ lé ọmọ ẹ tó kásù bá o fa innahu akthar li hujurikum torí ni ó mú ládàá yín pọ̀ ẹ máa wí mà àdìfì òun làwọn kan ìtì ní sọ̀rọ̀ àwọn àyàn àwọn hànà àwọn hànàfíyà láàrin gbogbo àwọn àfà nígbàtí àfẹ́ máa tú hadithi inú riwaya mi asbihu bisubur ẹbásùnbá ẹkẹsùnbá ní ní tàbírù larabawa ni òtá àti ìtumọ̀ rẹ̀ gangan lédè larabawa pé isbah naam ẹbásùnbá yín balẹ̀ mọ́ ẹbásùnbá yín ṣe kí ni o ẹbá fi balẹ̀ mọ́ ìní ó jẹ́ kí yín ọ̀pọ̀ ṣé ń bí wínú ìmáàmù wa alimami shafi rahimahullah ta'ala wọ́n ní hadithi yìí tani sọ pé afiru bi subi ó ní tathabatu watayakọnu watabayanu min tulu ilifajiri qabla an tuqimu salata subu asfiru asbihu kini yìí sì wà nù ìdárabáwa ntí mọ̀ntánà mi sọ ni pé ẹja lùfàjárì ọ̀ọ́yọ kẹ́ẹ̀tọ́ kásùn bẹ́ẹ̀ má kí sáájú kí fájúrò tó yọ kí lè rí wa. جاء في الصحيحين من قصة أذان بلال وابن أم مكتوم بلال ما كانوا لول ابن مكتوم ما كانوا تفادي باتي يوم وكان وكان رجلا أعمى أفجو سنين وكان لا يؤذن قسم يقرن حتى يقال له أصبحت أصبحت تاوي ما صفو يقرن ilẹ̀ mọ̀ tí máa ilẹ̀ mọ̀ tí máa bédè tí a náà sì ṣe rí bẹ́ẹ̀ lárúbáwá rí kìí ṣe pé òòrùn ti yọ ní ẹ̀ ń sọ fún asbat asbat jama'a tí wọ́n bá ń jiyàn láago márùn-ún àbọ̀ àfà ilẹ̀ ti máa o sóòní máa jama'a torí ọlọ́run kílẹ̀ iná àgbọ́yé mẹ́ ń jẹ́ pé ní ti yọ نعم afárají ó ní ẹ̀yìn kọ̀sásùn wàtọ́ lè kó ah, dárílẹ̀ wá jímí 430 láì ṣe tàájúdì ó ní píṣẹ́ ti yá kọ̀sásùn wàtọ́ ń bó lẹ́kọ̀ ọya ilẹ̀ tí máa ẹbọ́ rí ẹjá lọ sílẹ̀ tí mọ́ abúlé mọ̀ kí ó sì ìpẹ́sùn ẹ̀sọ́ pé ilẹ̀ tí máa ó ilẹ̀ tí máa ó ojú kanu kí wọ́n ní tí sàn sálẹ̀ yìí fún àmì hadithi àwọn hanafi àwọn hanafiya tí wọ́n ní hanafiya abu hanifa àti amáké wọn àwọn ní ìrun àsùnbà tẹ́lùfàjárì bá ti lè yọ níbi sí five forty nírú sìn naam a lè máa kásùn ní five fifty o ẹ má kí n ní síìsì o ẹ má kí ní five o ẹ bẹ̀rẹ̀ kíkí rẹ̀ ní ten after six tàbí rú quarter after six ẹ lọ parí ẹ̀sì six thirty ní tàbí bí wínú ní tí ó bẹ́ẹ̀ ni wípé eyín o láàrin rẹ tí o egbò nígbà tí ń bọ̀ lọ́nà mọ́sálásí go àárọ̀ palamba o wọn ò sì ní sí ìyàmù tí bá ń o. ìtumọ̀ ẹ̀rọ ní ìtumọ̀ ẹ̀rọ náà jẹ̀máà gbogbo generation kan kọ̀ọ̀kan ló ní fìtínà àti ẹ̀ nígbà wàhálà mazahibu tí ó dì ẹ̀fẹ́ tí a bá fà wá rí níta fà wá sọ̀rọ̀ kíríkà nígbà wàhálà rẹ̀ dé ní misrọ̀ náà ń pè mẹ́sàásì kan ní masjidu hussein ọba di wípé wọ́n ní màámù méjì ìmáàmù ṣàfihíyà àti ìmáàmù hànàfíyà nínú mọ́sálì kankan náà ni o àwọn èèyàn ó ti wá dé fásùnbà àwọn ṣàfihíyà làwọn bàbá ọbẹ̀ níbi irú bíi five to 6. níìsì tàbí six wọ́n bàbá rẹ̀ rún six gbogbo àwọn ànàfíyà ó sì jókòó wọ́n sì máa wù àbáyé ní mọ́sálásí ẹ̀ ẹ̀ náà ni mo mú tiẹ̀ náà bẹ́ẹ̀ mọ́mọ́ tẹ́nà ọmọ ti wà ní ẹgbẹ́ obìnrin kan nìkan. الله عليه وسلم رؤوف رحيم أن أراد قلبه وجهك بالسلام قال ولي أنك تقول لك ترضاها وولي وجهك شطر المسجد الحرام وإنما كنت nígbà ní bá sálámà náà kì í tún ṣe pé wọ́n tún bẹ̀rẹ̀ nù náà o wọ́n wé àbáṣe bá ní wùtá ó ti yọ bọ̀ nànà akim. ẹ ti lọ bẹ tó sì dá wàhálà rẹ̀ gidi gbà náà kọ́dà tí wọ́n bá dìkẹ́tì pé mọ́sálásí kan ọ̀kọ́jú kíbla wọ́n wà ní màmú òjì wọ́n ní ìmáàmù lè kíbla ti lè kọ̀dìmà wà ìmáàmù lè kíbla ti ìjẹ̀dídà ìmáàmù kíbla àjọ ìmáàmù kíbla àsìn ó kà kú sí rẹ̀ mọ́sálásí jẹ̀mọ́ àkílà wa fẹ́ mọ́ bára wa sí gbogbo jẹ́rẹ́sẹ̀ òǹdè tí ń bẹ láàrin èmi àti ẹ náà ní kájọ mọ́sẹ̀ bọ́ ìjọ tá ìjọ sọmọ àyà mọ́ tẹ́yìn bá ti wọ́ ni tàbọ́lọ́ ò kírun mọ́ wáàdí náà ìtumọ̀ hadithu wa ni wípé àwọn àfà wa bọ́bi hadithi wọ́n ní ha ìntànà bí n sọ ìmáàmù ṣàfi ọ̀rọ̀ lẹ́yìn sọ jùmúrù alìlẹ́yìn mi àtọ́pọ̀ jù àwọn àfà lórí tí wọ́n dún lórí hadithi ni wípé aspiru bisubur ẹ jẹ́ kéwú tẹ́ mọ̀ ké lásùn bọ́ ọ̀pọ̀ débi pé tẹ́ ẹ bá tiẹ̀ lẹ́ẹ̀bẹ̀rẹ̀ ní five to 6 ní rúùsìn náà ẹ máa sálámì bíi twenty five after torí pé tí kéwú yín bá ti gùn ẹ lè jẹ́ wípé ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú okùn ẹ yọrí ẹ pẹ̀lú gbàtẹ́ ń dara yín mà á wà padà síbi àdìtà bíi barzata wà kíánà yẹkọrọ bẹ́ẹ̀ náà sìtìnà ilà lè mí à jẹ̀mọ́ àbí wọn bá wọ̀rọ̀ náà gbà tí wò dojú ara wọn mà tí màá mú síbẹ̀ wájú tí èsì ṣe máa mú tọ́ ọ máa ń sẹ́lẹ̀ tásìkò tí èsì rú máa mú eléyìí o jẹ̀mọ́ àá dojú ara wa mà àbá ní dojú ara wa mà jàmáà àtàwádà awí àti ogbó idu mọ́sálásí láti ń serú ẹ̀mọ̀ ní ìsìn wọ́n mọ̀ pé ìmáàmù fẹ́ kásùn bá bá níbi ìsẹ̀sùn máa kírun alhamdulillahi rabbil alamin الرحمن الرحيم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اجعلوا سامي جماعة ما ما àwọn afẹ́ káyà ó ń sí ti bí tí òun ẹ̀lẹ́yìn ayé ni wọ́n sì fi sọ wọn kafáti àmọ́ o wọn ò tún kafáti àta kàtẹ́yìn o Yeah. إن كنتم في شك من ديني فلا أعبد الذين تعبدون أعبد الذين تعبدون من دون الله ولا ولكن أعبد الله الذي يتوفاكم وأمرت أن أكون من المسلمين وأن أقم وجهك للدين حنيفا ولا تكونن من المسلمين kò tún wá máa yà mí ayà mi lò làkà méjì ó yẹ wá wo iye ìṣẹ́jú mélòó ẹ́ two minutes ó yá a sì fẹ́ ka sixty thirty sixty kí ni o one hour jamaa jamaa bẹ́yàn bá wá pọ̀ ń bẹ̀rẹ̀ àsùnbà ní ten to six nísìn táìmù ní ọ̀parí ẹ̀ jẹ̀máà sáàtì gẹ́ẹ̀tì ìwọ̀n àdúsà sálàm ìbéèrè ọwọ́ àdé wípé èwo lọ́wọ́ pọ̀jù nùrùn ànábì ṣé n tí wọ́n ó tùká tí wọ́n ó dojú ara wọn mọ̀ ni àbẹ́ n tí wọ́n ó tùká tí wọ́n ò ní dojú ara wọn mọ̀ mọ̀mọ́ mọ̀mọ́ e, èwo lọ́wọ́ pọ̀jù nùrùn ànábì ètò dojú ara wọn mọ̀ wọn akọ́pọ̀ jù ní kó torí pé a ní àwọn àkóbá kan tó yẹ ká ṣàlàyé ẹ o ọ̀pọ̀lọpọ̀ wa ẹ̀lẹ́dá fájírì mọ́ o iná ti wa o kò sí níláyé ànàbí o ìyún náà hẹ́pù o gbogbo tí è ṣe ara òkun mọ́ gbogbo tí è ṣe ara ọ̀sán la kà lọ́sàn ní ìsìn pẹ̀lú fẹ́rẹ́sẹ̀ntì yìnyínyín àdúgbò òbòmí gan tí wọn ọ̀bẹ ti ra ago pẹ́rẹ́ wọn àmàsìkò kọ́dà àmì ń jẹ sàárì lásìkò tó yẹ ṣe sàárì àmì sì ń síwọ́ lásìkò tó yẹ kọ́ máa jẹ sàárì lọ. sinclair wakana yusalli asuba bi gọlas gọlas rẹ tó fi wá máa kí àṣetuma rẹ ni wípé káàní rọṣọṣọ sálàm kéfà yẹkúrú sàsàm ṣe àwọn ìkọlífò àdúgbò sì máa sọ kẹtí ó yípa rẹ tí ó yàpa rẹ ẹ wà ní tàbílẹ́bìnrin masirut tó ń bẹ̀rù sálẹ̀ rẹ pé yìí sẹ́wọ̀n lọ́nà láìkì jù àṣekí ọ̀ma kírun gbàm lásìkò rẹ̀ tó bá ti wọlé báyìí nítorí pé ìsìdàdá títí máa ń wà nílẹ̀ fún wọn wọn ti ṣe náà fìlà lóru ànábì ti ní àlùwàlà gbogbo ẹ ti wà òkè àwọn yẹn ti wà mọ́sálásí hìnà ìṣàkọlẹ̀ fájìrì fájìrì ń yọ báyìí bá a ṣe wípé ẹ̀ ń yọ mi six forty ní ìsìn six thirty náà kò wá sásùn wọ́n bẹ̀rẹ̀ ẹ̀rùn yẹn níbi six forty five. kì í sọ̀rọ̀ kárí àlùwàlá o kìí ṣe pé àlùwàlá kẹrí kò kẹrí wallahi mẹ́lẹ̀ mọ́ àdẹ́mú mo ti ṣe tèmi kìí ṣe irú eléyìí tó wà sàn kàkàrí àlùwàlá o kí kò sí kí kò lá alwala akaru ka kari wallahi malam adamu mata satami ke sai ruwa lilu jama'a anasa salam tó bá wá jẹ́ pé táìmù tí máa ń kí ṣubú ìjú òní gọ́lásì ní fi máa ń kí ṣùgbọ́n ìgbà táwọn èèyàn máa dojú ara wọn mà ìgbà táwọn ibi bá ti ka àyà 100 tó bá ti pẹ́ lórí ìrun asfiru bi ṣubú ẹgbẹ́rún tẹ́ máa ké ní ṣubú ògùn pọ̀ fa innahu li ujur fa inna wa akthar li ujurikum o ni o mulada yin po kayfa la wa qur'an al fajr kana mashhuda tilawa deni kéwù tẹ máa ké lásùn bá yẹn àwọn mọ̀lẹ́kà kan bẹ̀ tẹ́ ń pé wọ́n wá máa gbọ́ láti sánmà bẹ̀rẹ̀ ni ó sì jẹ́ fún yín ẹnìkan bí mílẹ̀rin bèèrè láti àjànjó ni wọ́n ni ìsàwọn jẹ́jẹ́ o oníṣẹ́ òle láwọn lẹ́yìn kan tó yẹ pé ó ti fẹ́ tó bí ọdún mélòó sísìn tó jẹ́ wípé àsùnbà àwọn àtàgó mẹ́ta ni ẹ ti kì mo ní kí ló dé wọ́n nítorí wípé wọ́n wọ̀ tí wọ́n bẹ́ tí wọ́n bẹ́ léètì ìṣẹ́jú kan pò ń lé ní quarter after four lásùnbà kò sọ̀gbọ́n tí wọ́n fẹ́ dá wọ́n léètì dèbí iṣẹ́ èkó ni wọ́n sì ń gbé nínú ọkọ̀ náà wọ́n wà wà títí wèé débi tí ó sì ní dúró ọlọ́kọ̀ ní dúró tí wèé débi iṣẹ́ tí sì débi iṣẹ́ síre yóò máa jẹ́ bọ́yá bíi quarter to seven so àwọn wá wẹ̀ pé ah ó ti yọ́lọ̀ náà làlúrí ni káàsì ti dulẹ̀ ṣáájú kí ló tó di wípé alùpàjáde ọyọ ṣùgbọ́n tí wọ́n para gbọ́n wá sí kí ni solution lórí ọ̀rọ̀ àwọn báwọn jamaa àsùnbọ̀ ń sí ọlọ́run ọba bẹ̀rọ́lás kèéṣe gba alẹ̀ bá mọ́ ní máa bẹ̀rẹ̀ ilẹ̀ máa ma ba lórí ẹ̀yìn máa nìyẹn jama'a bá ṣe máa wáre mẹ́rẹ́ o lọ́dọ̀ gbogbo ẹni tó fẹ́ máa gba kọ̀rọ̀ wọlé tí ó fẹ́ gbójú lé tá a bá ti ń dá kọ kọ̀rọ̀ kò fẹ́ kéwú ó sì fẹ́ máa dá sọ́rọ̀ ẹ̀sìn ìkan mo fọ́kọ̀ bò láti yọ lọ bá àfa àwọn kan ṣáṣà abdulrahman rẹ lawal ọwọ́ ní ustaz ọ̀rọ̀ mọ́sára kan gbogbo asọ́dọ̀ yín àwọn afáàrẹ ti sọ̀rọ̀ tọ̀pọ̀ lórí ẹ̀gan àán nígbà táwọn afáà ti á sọ̀rọ̀ tó ti yí ọ náà ó ní òun fẹ́ kẹ́yìn náà sọ kọ́dà àmì etí àwọn afáà sí lórí ẹ̀mí sẹ́yìn náà ti kàtí àdíẹ̀ lọ́rọ̀ olóòrùn ti kàtí àdíẹ̀ so mú kan lọ́mbẹ̀ onímọ̀ mú kan gan lọ́mbẹ̀ ọ̀wá gbé kan lọ́m ọba gbé jáde onímọ̀sálà maharib kò sí tí wọ́n pè maharib tí wọ́n bá ní maharob tí wà láàbàdé ibi tí yàn lè gbà họ maharob usasu ni ṣé tí wà láàbàdé mọ́sálásí ibi táwọn bá fẹ́ gbà yọ ẹ ó ní maha kí ni maharob maharob ó ní usasu ọgbọ́n tí ń jẹ́ maharob yìí ó ní no ọ̀dà náà ẹ̀ẹ́ mùrúb mùrúb eh, mùrúb wọn náà sì ti mọ̀ pé mihrab ló fẹ́ wí ṣùgbọ́n mi pé inú tí àdìtí ń kà kó lé dàkà wípé mùrúb eh, eh, báyà mùrúb. mùrúb wa kọ́ àbá ti ṣe tí a lórí ẹ̀. ṣé ẹ gbọ́ bó ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kí ló láwọn àfa ti ọsáwà ọsùnlé wa ń pèrè ń tọ́lé ń pèrè ní kọ̀ọ̀mọ́ kí ó wo àwọn wọ́sàgbọ̀ wà sí káàkì káàkì káàkì kọ̀ọ̀mọ́ bí táwọn fáà ti mọ́rọ̀ gan ní wọ́n kàn débi kan yọ́ kàn jùlẹ̀ náà níbi ẹni pé ah, bọ́dà yẹn ti rí jìnnà bàjẹ́ ọ̀láì wọ́n ní alukọ̀ sheikh najim ni wọ́n lọ wọ́n ní alukọ̀ sasu kìnìkan lọ wọ́n ní alaji kìnìkan ayé so pé ah, ẹgbọ́ ẹ̀ẹ́ lápẹ̀rẹ̀ kìnìkan labasadi jọna mọlẹlẹrin bi afarikula bẹnbẹ abuzedi bẹnbẹ àwọn èèyàn kan náà tún bẹnbẹ lásìkò àsùnba abasa kasunba laba wati níbo lẹgbẹjẹ wa lè wà àsáre ah àbí ọ̀rọ̀ yàgbẹ ni nígbò òde lọba dé ẹpẹ ńgbò lóde kọta tó sẹnu. subhanallah wàláhi lẹ́dí ilà ilà ilà o lọ́sẹ̀ àbẹ̀rẹ̀ sí kasunba mo wá gbogbo lágbájá kí lọ́ba débi eléyìí ó ní à àdébí ni asiru bi sobo ẹ̀ máa kasunba ń gbalẹ̀ bá ti mọ́ ah jẹ̀mọ́à kí láwọn àfi wá mọ̀ yìí pé asiru bi subu tá a bá wọ̀ ọ́ tílẹ̀ mọ́ bá wà ń bẹ̀ ohun ò ní muskila nu kèé ṣe pé ńgbà tílẹ̀ bá má tọ́ bá wá di quarter after six. ìrànwọ́ àtàbá wa ń bẹ̀. إلا وابره كلا روا لعلي يسوقكم إلى ما جاء في صحيح من حديث أبي هريرة رضي الله عنه قال قال صلى الله عليه وسلم من أدرك ركعة من الصبح فقد أدرك الصبح ومن أدرك ركعة من ال... من الم... إيه؟ من أدرك ركعة من من أدرك من أدرك من الصبح ركعة قبل أن تطلع الشمس فقد أدرك الصبح ومن أدرك ركعة من العصر قبل أن تغرب الشمس فقد أدرك العصر النبي صلى الله عليه وسلم أنبأ بركة nínú òrùn àsùnbà ṣáájú kí òrùn ò tó yọ ó ti bá sùn báà o jẹ̀mọ́ tó bá jẹ́ pé ń gbòòrùn bá wá yọ lọ́sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀rùn kí ni ìtumọ̀ tánàbí ń sọ pé ń bá bá rákà kan àtọ̀ wá dúó ṣé rákà tánàbí mi ni wípé kí la fi máa mọ̀ pé èèyàn ti bá àsìkò oorun sí àsìkò lànàbí ń sọ ni àbí jàmáà aliyu jadul farq bayna mudrik jama'a wa mudrik ilwakt na'am baynahuma farq mudirikul jamaa àtìrìkù sami tọ́yì ẹni tó bá wá bá àsùn bá ní rákàtọ̀ báyìí rákàtọ̀ wá balẹ̀yìn àwọn èèyàn tẹ̀ ń kí ọba kọ́bla àǹtẹ́tùlà shams èntì ọwọ́ àfi kíngbà tí a sálámàtà ní ti kejì tiẹ̀ ọba bada àǹtọ́là ti shams hal kọ́dọ̀ hada sọ̀la àdáhàn aw àdáhàn máa kọ́dọ̀. هذه المسألة ọ̀ẹ́d bìlẹ̀ ẹ̀ ṣe lábàbẹ̀ ọ̀pọ̀ báhùn ẹ́ tọ́pọ̀ ọ̀dá lẹ́nu tẹ̀yìn sálàfí ọkùnrin kú mọ́pá yìí la ilaha illallah jàmáà yóò bá ní a máa sọ jọ́bà lọ ní àbúláwọ̀ ní ká máa sọ yóò bá lọ ẹ gbèdé lórí èdè ànàbí na yóò bá ní àwọn sọ jọmọ ẹhán ìta ń pè lágbọ̀ yí ẹ̀sìn nu ní bàbá yarí ó ń lágbá sáà ní wọn mọ̀ wọn ní gbọdọ̀ náà ìwà máa sọ Yorùbá ń bí wọn wá lọ wọn lálìkì àmọ́ wípé mo sọ èdè ìjù èdè ànábì lọ mo gbé nǹkan mi lè rí ọ̀rọ̀ ànábì nu sọ wá jọra wọn ebi àgbọ̀ yìí la ní ìdìbì dá ń sọ lọ yìí àmọ́ ṣe bí à ń pàǹfì àkúròjú ah, kan ìdán jàmáà anábì ní ń bá bá rákà kan kí lèèyàn fi máa bá rákà kan ìjẹ́ takbiratul ihram ní ìsìn a ní ìrúnfẹ́ ẹ̀ẹ́ bíi ẹ̀ six six six six six six six six six six àárín six forty five six fifty six fifty five òun ó ti yọ ní táìmù táwa yìí kápẹ́ six sixty five téèyàn bá wá lọ rẹ̀ téèyàn bá rí àwọn kan wá ń kásùn bá ní six 50. jẹ̀mọ́ ẹ̀ kọ́kọ́ mu lọ́wọ́ o láti five forty ní táìmù yìí five forty ní ìsìn di six fifty àṣùbà ni sẹ́mu lọ́ba mu ṣùgbọ́n ẹ ń bá kìtì ẹ̀ lójú ẹsẹ̀ orílẹ̀-èdè tọ́pọ̀ ẹ ń bá wa ń lọ lára tó bá jẹ́ pé nǹkan kan tí ò nítumọ̀ ní fi ń lọ lára mọ́sálà kanu kápẹ́ tó nítumọ̀ kan ní fi ń lọ lára masala mi ṣùgbọ́n o gbogbo ń kálukú àwọn àfáàní báyè se dẹ̀wáyì láàrin bí nǹkan kan ṣe ń gbáyè síra wọn bó ń kálukú bá ṣe ń sáré lọ síbẹ̀ sùn bẹ́ẹ̀ ni ìrìn àjò rẹ̀ náà yà lórí sírọ́ọ̀tì lálẹ́kì àwọn ṣùgbọ́n tí èsì dáadáa wò ní pè dáadáa ọ̀rọ̀ yóò clear hmm. ẹlòmíì kò tó kú ní sírọ́ọ̀tì sọ̀sán wa ni ẹ̀ ń kan ní àsùnbà ṣáájú kóòrùn ò tó yọ kóòrùn tó yẹ ni o kó tó yọ sí àsùnbà ò ní táìmù àtìgbà tó dé làlídé ò ní ṣáájú kóòrùn ò tó yọ ni wọ́n wà bẹ̀rẹ̀ tí ń gbà tóòrùn bá yọ raka kan tá a wá wí ṣé ń tànà bí mi ní pé tí àwọn balẹ̀ Allahu akbar tó jẹ́ tẹ̀kìbírọ̀tù lè rọrùn ṣáájú ká tó rí six fifty five ṣé ìlànà bí ìwí ni abẹ́ ń tó rírun ìwọ̀ níbi six fifty tó sì ti rọ́ọ̀dì rákà kẹ́kí kó tó kọ́nu six fifty five tí rákà kejì fẹ́ wá bá ìbá wà bá ní six fifty six tàbí àbí seven ṣé ni ni àbíbò ẹ máa wè máa o àwọn àáfàá sọ̀rọ̀ lórí ẹ o àwọn apá kan ní téèyàn bá ti yín tó bá lè kù ní ìṣẹ́jú náà tí àwọn bá fi lè bá Allahu Akbar ó ti bá wọn àsìbá bẹ́ẹ̀ kọ́ o insha allah alara ibada al-ilm lórí ọ̀rọ̀ míì táwọn afá padà sọ min amthalihim taqir ibn Taymiyyah wa min amthalihim al-allama nasiru eh, eh, imam wasaadi wal-allama ash-shaykh al abdulaziz الشيخ ابراهيم بن عزيز بن علي الشيخ وغير من اهل العلم wọ́n ní tá a bá wà díìtì tánàbí ń bá ní sọ̀rọ̀ ń parẹ́ ànàbí ni man adrọ́kà mina subi rọ́kì àtàn ẹ̀ ń bá bára káàkan ajẹ́ pé ń tá a lè mú nú táìmù tó kù fásùnbà òun ni táìmù tó bá tó ṣe rá káàkan. ooo ìdá ń tí àbá wa bá àṣùbà lọ́dọ̀ àti ń kíjẹ̀ máa lọ náà ọwọ́ abá ní six fifty ṣùgbọ́n ìrún wa gùn nígbà wọn wá ìparí rákà àkàtọ́ bá wọn ó ti di six fifty six ìrún rẹ̀ ti ń kí lásùnbà sọ́ba lásìkò àsùnbà ni àbẹ̀yìn àsùnbà ẹ̀yin kí ni o ẹ̀yin kí ni o ẹ̀yin àsùnbà eléyìí tiẹ̀ ọba wọn lórí rákà ní six kí ni o six fifty wọ́n sì ti kíra kàkàtà ní six fifty three wọ́n fi sálámà òun fẹ́ mú tiẹ̀ wá padà ọwọ́ kí wọ six fifty eight nígbà tó ń yẹ sálámà ọba sùnbà lódìdí àbí ọba lódìdí barakallahu fikum ọba lódìdí ẹni albarika ọba ní kíni o. ooo ọba ní kíni o eléyìí wàá wọ̀ ní six fifty ní six fifty two ṣùgbọ́n gbàtí ọba wọn rùkú lọ́ba wọn ọba ń rùkú wọ́n sì gòrí òkè mbẹ́ gbogbo ẹ̀ wá lọ́rẹ̀ kú sí six fifty gẹ́rẹ́gẹ́ oníyan sálámà yóò wà dídè kí tiẹ̀ padà lẹ́ẹ̀kejì ọba ṣùgbọ́n lórí àbí ọba di ọba barakala fíkùn. هذا شيء واضح هذا شيء واضح ojú kan nù ibi tá a ti wá kò mọ níjọ́ mẹ́jọ ó ní hadithi ukubata ibn amir hadithi man ó ń ṣe ọlọ́run ní ẹ̀ gbọ́dọ̀ kírun láwọn àsìkò kan tẹ́ẹ̀mù tí fájúrù ìbá ti yọ tí èdè pé oòrùn ó ṣe kí ni ah, láfíà tí oòrùn bá múra àti yọ bàtà alfajir bákan náà hina yaqumu qa'imu dhahira hatta tazul ìgbà tó bá ti rí wípé oòrùn kátàrí àsùnbà àti ìkó làsùnbà masailu tá a wá fẹ́ gbéyàwó ní ìsìn wípé táìmù wo ni táìmù tá a gbọ́dọ̀ kírù yìí irú òru ọ̀la sì gbọ́dọ̀ kí kí sì ni jábù bayna hadal hadith wà hadith tánibí sọ wípé ya bani abdulmanaf la tamnawu ahadan طاف بهذا البيت أو صلى أية ساعة بالليل أو نهار يمسألة وي ẹ gbọ́dọ̀ kọfẹ ní bọdì ẹ bàdá bìmọ náà ẹ gbọ́dọ̀ tilẹ̀kùn mọ́sálásí fẹntọfẹ wá yípo lé Ọlọ́run kàbáyà níbi ìsọńtọ náà tàbọfẹ kírun lẹni tẹyìn ìyẹn lọ́fà tó fi jẹ́ wípé a gbọ́dọ̀ tilẹ̀kùn kàbá wọ́n sì tilẹ̀kùn mọ́sásí ànàbí hadith yẹn ni kọ́ ìdù tó mú bákan náà hadithi tó jẹ́ amọ́rọ́ tí wọ́n máa ń pa á fún wa láwọn fi irọ́ jagun fẹ́sìn irọ́ làwọn fi ń jagun fẹ́sìn wọ́n láwọn ọ̀parọ́ mánàbí àwọn ń parọ́ fún ni ẹ wá pẹ̀lú wájú gbọ́n bá ti ń tilẹ̀kùn mọ́sásí agbọ́dọ̀ àwọn aṣáájú pé nǹkan mẹ́ta wọ́n máa sílẹ̀ wọ́n máa sílẹ̀kùn léwòsàn lẹ́ẹ̀jẹ́ ọmọ pọ̀ ó sì máa sílẹ̀kùn ọgbà ẹ̀wọ̀n lẹ̀ tí wọ́n bá ti tilẹ̀kùn mọ́sálásí tánà bí bá wá sọ pé ẹ gbọ́dọ̀ kọ̀ fún àkàn ẹ mọ́ tilẹ̀kùn mọ́sálásí lóru lálẹ́ ìjẹ́ alẹ́ tilẹ̀kùn mọ́sálásí àbẹ̀ tilẹ̀kùn mọ́sálásí àgbọ́yé mẹ́ba wọn. Hmm? jẹ́mọ́ sílẹ̀kùn mọ́sálásí ti ń tì láwọn fi pọ̀n pírínsì. kò sì sọgbọ́n náà dúpẹ́ bó sòrùn ládé bí nǹkan kan ládé ká lè gbà láàyè láti ẹ wá wo bí ẹ ṣe yí wá ẹ gbọ́n mi yóò sásù kọ́nà pa ákàn àti dẹrù tá a ti kó nílé kásì àkànlẹ̀kùn bìkan bá ń títì ká mọ́ ní wọn bá rọ́bà ń ipò ìwé bàtí lára àwọn èyí tí wọ́n mọ̀ sẹ̀rẹ̀ gbẹ̀yìn ìgbà tí wọ́n ti ń tilé ọlọ́run tọ́jọ́ mọ́sálásí ọlọ́run fún àbìkan rọ́pò tí wọ́n mọ̀ sílẹ̀ ọgbà ẹ̀wọ̀n wà ń bẹ ẹ̀ ìgbádìí sí rí ànábì kò wí o bákan náà jàmáà bẹ́ẹ̀yàn bá wá pẹ́ jí kí ni àwọn àkáàmù tó mú rọ́kì àtàlífàjírì nígbò lèyìn ò lèyàn mọ́ wítìrì lọ́ba súgbàgbé lọ́ba jímọ́ bá dà tùrú ìfàjírì só lèyàn padà bí ò lèyàn padà àmọ́ mẹ́ bákan náà tí àwọn bá wá báwọn èèyàn tẹ̀ ń kírun àṣùbá lọ tó sì bá ń kí jàmáà lọ́ba padà sí yóò padà kì rọ́kì àtàlífàjírì sábì ìfìǹbẹ̀ lórí ẹ̀ باي بايليز اي كل رؤى صبح لعل الله سبحانه وتعالى يوفقنا ان كان في البقيه ونتخلص من المسائل المتعلقه بوقت صلاه الصبح في الحلقه القادمه ان شاء الله الرحمن وان كان في العمر بقيه هذا وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه وسلم وسلم عليكم ورحمه الله وبركاته no, mo fẹ́ fà